إن الحمد لله نعمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله ثم صلاة ثم صلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وما سلك بسنته إلى يوم الدين أتوقف الله abiola ọba kí ó ṣe ìbánisọ̀rọ̀ tí alẹ́ ní ìrọ̀rùn fún àwọn olùmọ̀ wa lónìí tí a mọ̀ sí ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù ramadan a wà rí gẹ́gẹ́ bá a ṣe ń para wa lákèésí ká pé wọ́n bá ní pé wọ́n rí oṣù ní alẹ́ yìí tó jẹ́ ọjọ́ kọkàndínlọ́gbọ̀n yìí tí wọ́n bá ní wọ́n rí oṣù a jẹ́ pé ọ̀la ni ó jẹ́ ọjọ́ ìtúnu ọdún ìtúnu àwẹ̀ tó bá jẹ́ pé wọn bá wá róṣù a jẹ́ pé alẹ́ ọ̀la ni ó jẹ́ alẹ́ ọgbọ̀njọ́ tó jẹ́ pé ọ̀tún lọ́mọ jẹ́jọ́ ọdún ìtúnu àṣìyàn torí di eléyìí ká gbìyànjú ká fi sí ọkàn tí a bá gbọ́ pé wọ́n róṣù ẹja amúdé ti gbà wọ́n tí kò bá gbọ́ ká má jẹ́ ẹni tí yóò máa lò wípé tó oṣù bìkan ni wọ́n rí wọn àrí oṣù ti tọ̀dọ̀ tí wọ́n ń dìgbà yìí àti ọmọ ìyá wa haúsá àti yíbò mùsùlùmí àti yorùbá mùsùlùmí àti lédè míì tó mùsùlùmí ọmọ ìyá kan náà ni wá kò sí yàtọ̀ láàrin mùsùlùmí mùsùlùmí òkè òkun àti mùsùlùmí òkè ọya àti mùsùlùmí ìsàlẹ̀ odò ń bíbá yìí kò sí yàtọ̀ nu wa ọmọ ìyá kan náà ni wá torí tá a bá gbọ́ pé wọ́n rí oṣù bóyá lọ́dọ̀ àwọn ọmọ ìyá wálé haúsá oṣù tiwa náà wọ́n rí yẹn tá a bá sì gbọ́ pé wọ́n rí oṣù ní ilẹ̀ yorùbá kan káwọn ọmọ ìyá haúsá lókè ọ̀yà náà káwọn náà múra kọ́mọ̀ pé tó ọjọ́ kejì náà jẹ́ ọjọ́ ìtúnu ọdún iléyá kájẹ́ni tí yóò fi ọkàn sí báyìí àwọn olùmọ̀ràn bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà báyìí lórí ètò yìí ètò wa húdanu àbúṣọrọ̀ àwọn tí a ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n bá wá sí náà ni àwọn náà ni Dr. Sharafdin gbadebo rọ́jí wọ́n bá wa tẹ̀síwájú lórí ọ̀rọ̀ náà kí ọlọ́ba kí ó ṣe ní ìrọ̀rùn. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd fasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. ó wá nínú àdìsá nàbà muhammad sallallahu alayhi wa sallam ìfúnni níròyìn nípa fàǹfà kan tó ṣẹlẹ̀ láàrin baba ńlá wa nabi adam alayhi salam àti anabi musa alayhi salam. nípa pé anabi musa ó sọ fún baba ńlá wa anabi adam aleyhi salam pé ṣé ìwọ ni adama ìwọ adama tó kó àwọn ọmọ rẹ jáde kúrò lálùjáná ṣé ìwọ ni adama tó kó àwọn ọmọ rẹ jáde kúrò lálùjáná baba ńlá wa anabi adam aleyhi salam òun á sọ pé tó fẹ́ máa bá mi wí lórí nǹkan kan tó lọ́n ti kọ́ pé yóò ṣẹlẹ̀ ni ṣáájú kó tó di pọ́tà sẹ́mà àtìlẹ̀ tó fẹ́ máa bá mi wí. lórí nǹkan kan tọ́lọ́run ti kọ pé yóò ṣẹlẹ̀ ni ṣáájú kó tó dá sánmà tilẹ̀. anábì sallallahu alaihi wasallam wá fi nínú ádámù borí musa nínú fàǹfà yìí báyìí eléyìí túmọ̀ sí wípé àkọọ́lẹ̀ fáwọn àwọn àgbélẹ̀ orí ilẹ̀ gbé ó ti síwájú ṣáájú tó dá ádámù wọ́n padà wá gbélé ní àtúwọn àtàwọn ọmọ rẹ̀ nígbà tó lọ́wọ́ bá ń sọ fún àwọn nínú al-Qur'an ni wa idh qala rabbuka lil nfe inni ja'ilun fil ardi khalifa náwọn alétí rẹ̀ ànábì alayhi nípa àgbà tó lọ́n sọ fún àwọn pé òun fi àrólé kan sórí ilẹ̀ àrólé sórí ilẹ̀ eléyìí túmọ̀ sí wípé ọ̀rọ̀ nínú èso yìí báyìí kọ́ kìí ṣe pé èso yẹn nìkan ni àfidẹni tí ń gbé orí ilẹ̀ èso yẹn nìkan tí baba ńlá wa jẹ nù ẹ̀ èso nìkan ló fi sọ wá dẹni tí ń gbórí ilẹ̀ àwọn sábàbí tó ṣe àkójọpọ̀ bá ṣe dórí ilẹ̀ ọ̀pọ̀ nínú àwọn sábàbí yẹn ni pé tẹ́lẹ̀ náà ọlọ́run ti kọ àkọọ́lẹ̀ pé orí ilẹ̀ náà lá padà gbé lẹ́yìn ìgbà tí a bá ayé sílẹ̀ tọ́lọ́run bá padà gbé wa dìde ń jọ gbéǹde iná làwọn ẹni tó bá soríire làwọn wà padà sínú àlùjáná yẹn àwọn ẹni tó bá kù díẹ̀ káàtó làwọn wà wọ̀ náà tọ̀ eléyìí fi hàn wáyé pé ọ̀tọ̀ ká máa fi kádàrà ká máa fi sẹ̀rí lórí ọ̀ràn táwa bá dá ṣùgbọ́n a lè fi sẹ̀rí lórí àdánwò tó bá ṣẹlẹ̀ sí wa àdánwò jíjáde kúrò lálùjáná àdánwò ni iná ni bàbá ńlá wa fi sọ wípé ọfẹ́ máa bá mi ṣe fáńfà ọfẹ́ máa bẹnu àtẹ́lù mi lórí nǹkan kan tó lọ́n ti kọ pé yọ ṣẹlẹ̀ ṣáájú kó tó dá sánmà àtìlẹ̀ ẹ ṣàkíyèsí o kì í ṣe pé dáadáa máa ń sọ fún tí ànábì Musa ń sọ fún ànábì Adam ni pé ebi wọ́n lọ jẹ́nu èso tọ́lọ̀ ní kó ọmọ jẹ́lẹ̀ rárá kì í ṣe ń tọ́ nìyẹn ní ti ń sọ ni pé ìwọ ló kó àwọn ọmọ rẹ jáde kúrò torí pé tó so ni Ádámù ò ní sọ pé báwo ló ṣe fẹ́ máa bú mi ta ti sọ síwájú pé nísìnyí báyìí nǹkan ní nǹkan ọ̀wá á sọ pé bọ́lá ti kọ́kọ́ di náà ó sì jìyà ọlọ́run ti kọ́kọ́ jìyà tọ̀ eléyìí jẹba wáyé o kádàrà a gbọ́dọ̀ gbìyànjú láti rí pa àgbàgbọ́ láti gbìyànjú láti rí wípé à ń bẹ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ní gbogbo gbà lórí àwọn kádàrà tó ti kọ́lẹ̀ fún wa ìwọ ọlọ́run tó bá yẹ pé n tó kọ sílẹ̀ fún wa àyídá bá ń bẹ́ńbẹ́ ọlọ́run wa yí padà sí dáadáa ìwọ ọlọ́run tó bá yẹ pé dáadáa bá ń bẹ́ńbẹ́ ìwọ ọlọ́run bàbá wa sọ́ di ìlọ́po ọ̀nà àìníye so eléyìí ń bẹ nínú nǹkan tó yẹ kó wà nínú àdúrà wa nítorí pé kádàrà kádàrà tá a rí yẹn òun náà ló ń ṣe lórí ẹni tó ga tó fi ga òun náà ló ṣe lórí ẹni tó kúrú tó fi kúrú òun ló ṣe lórí ẹni tí ọlọ́lá tó fi lọ́lá òun ló ṣe lórí ẹni tó wá tí ò rí òun náà sì ní tó ṣe lórí àwọn tó nímọ̀ tó fi nímọ̀ òun náà ló sì ṣe lórí ẹni tó wá mọ̀ tí ò rí mà kádàrà oníkálukú òní dáṣe ìtọ́lọ̀ fún kálukú kò sì yẹ ṣùgbọ́n nǹkan ẹyọ kan wà tánàbí sallallahu alaihi ni ló lè yí kádàrá padà òun náà ni àdúrà àdúrà nìkan ló lè yí kádàrá padà anabi sallallahu alayhi wa sallam ó ní la yaruddu al-qadara illa ad-du'a kò sí ní tó lè dá kádàrá padà kò sí ní tó lè yí padà àyàfi àdúrà wàá máa bẹ lọ́wọ́ bá lẹ́ni tó ṣe pé ń rawọ́ ra ṣe ẹ̀bẹ̀ sí pé ìwọ ọlọ́wọ́ bá jẹ́ kí gbogbo ń tọ́ ọkọ sílẹ̀ fún mi kọjá dáadáa lódodo ìwọ ọmọ ń dọ́lọ̀ kọ́ ọ lẹ̀ fún ọ náà o sì mọ báwo ló ti ṣe rí ṣùgbọ́n pẹ̀lú àdúrà tí wọ́n bá ń ṣe wàá rí i pé ó ṣeé ṣe kọ́nà ti yí àwọn aburú tọkọ pé yóò ṣe ọ padà kó ti yí padà sí dáadáa ọ ni dáadáa dáadáa náà ní kàn ṣẹlẹ̀ sí ni tí èèyàn bá ti ṣe bẹ́ẹ̀ èèyàn ti sánà tó dáa èèyàn ti gbọ̀nà tó wúlò ọba máa lò ní sábàbí láti yí kádàrá padà tó bá jẹ́ ti kọ̀ fún yàn torí ẹ̀ ǹjẹ́ ọ̀nà míì wà wà bí eléyìí tó ṣe kò sí ọ̀nà míì tó sádùá kò sí ọ̀nà sádùá a máa gbọ́ oríṣiríṣi lórí àwọn ẹ̀rọ oríṣiríṣi àwọn èèyàn tí wọ́n sọ kódà tó bá ti kọ́ wọn bá ti kọ aburú padà tó bá ti kọ aburú fún ọ àwọn ṣe tán láti yí padà ẹ̀yin gẹ́gẹ́ bíi tani ẹ̀yin gẹ́gẹ́ bíi tani sẹ́yìn ẹ̀yin rí tara yín yí padà à ń bọ̀sibọ̀si pẹ́ yìí tẹ̀lé padà kádàrá mà ní nínú wàhálà tí ń bẹ lábẹ́ ẹ̀sọ̀ sọ̀rọ̀ pé ní sọ ni tẹ́sí rọra rápálá débẹ̀ tẹ́sí yìí kìíní padà kí ni wọ́n mọ̀ sí ọkọ̀ ọ̀bẹ̀ gan nínú alágbálúgbú èèyàn tó náà ń kọ kádàrá rẹ̀ bó lẹ́sẹ̀ wá wà tẹ́sí dá tẹni tí ń bẹ wájú yín mọ̀ tẹ́sí sọ pé èyí padà ẹni tí ń tàn yẹn jẹ́ ó ti dá a mà ìwọ tí wọ́n tàn jẹ́ ni kọ́ lọ́n jẹ́ ọgbà ẹni tó ṣe é pé n tó nǹkan ọ̀fẹ́ ní ṣẹlẹ̀ sí òun á jóná orí ara jìbòtì òní àwọn abọ̀ yìí tiẹ̀ padà tí fi wá di pé aburú kan ní ṣẹlẹ̀ sí ọ tá lọ ń da gan láyé yìí pé dáadáa ni sí aburú sí tá ni gbogbo dáadáa dáadáa náà ni ọkàn máa ṣẹlẹ̀ sóun láyé aburú òní sí ọba délé ayé yìí ẹni tó wà ní iná ló ti wá nínú kádàrà pé wa tu'mina bil qadari khayrihi wa sharrihi wàá gba àkọọ́lẹ̀ gbọ́ dáadáa àtàìdá rẹ̀ torí báyìí dáa ṣe ń ṣẹlẹ̀ náà ní dáadáa ọ̀ ṣẹlẹ̀ kò sì lè ṣeéṣe kó wá jẹ́ pé nìkan wá wà ní àìdá nìkan ní ọ̀ ṣẹlẹ̀ sùn kò ní rí dáadáa kò lè ṣeéṣe ni kò lè kan wà kó jẹ́ pé ẹnu tá a fi rẹ́ẹ̀nì òun tá a fi rẹ́ẹ̀nì jọ́ka náà láti sọ fún jọ́ka torí ẹ̀ ló ṣe jẹ́ pé gbogbo ẹni tó bá ti gbọ́ lọ́wọ́ bá gbọ́ òun náà ti mà tí dáadáa bá ṣẹlẹ̀ sí kò ní yọ àyọ̀jù nítorí pé àìdá a máa dé lẹ́yìn dáadáa tá àìdá bá ti ṣẹlẹ̀ sí kò ní bara jẹ́ jù nítorí pé dáadáa a máa gbẹ̀yìn àìdá lọ́pọ̀lọpọ̀ gbà torí ẹ̀ nígbà tá a bá ti wá gba kádàrá gbọ́ a sì gbà yí pé kò sí tó lè yí padà fàdúà kò bùkátà kọ́ mọ́ á lọ sí àwọn àyè kan kó o máa lọ ṣe tí ó tó tún fi ṣẹ lọ́n àmọ́ lóyún à ń lọ sí ilé àwọn bàbá kan àwọn bàbá yẹn gbówó àwọn bàbá yẹn dáàmà wọ́n lè bá yẹn yí kádàrá padà wọ́n lè bá yẹn sọ́ di dáadáa ẹ jẹ́ kí wọ́n kọ́kọ́ yí tiwọn padà náà torí pé tiwọn náà ń tí ọ̀dà ń ṣe wọn àìmọye aburú ló ń ṣẹlẹ̀ lágboolé wọn gbogbo àgbákò oríṣiríṣiríṣi ni wọ́n bá pàdé ẹni tó daṣọ sí yẹn lọ́rùn tọrùn rẹ̀ láwùkọ́ wò ẹ jẹ́ káwọn kọ́kọ́ yí tiwọn padà náà nígbà tí wọ́n bá rí tiwọn tún ṣe ìgbà náà àwọn amọ̀gbọ́n máa lè rí tiẹ̀ túnṣe àbí wọn ò lè rí túnṣe ọlọ́wọ́n bá kọ̀wé ó fi sọ́dọ̀ ara rẹ̀ ń bẹ lábẹ́ ẹ̀sọ́ ẹnìkan wá lòun lè débẹ̀ òun lè bọ́ yí padà wọ́n ń tàn jẹ wọn náà sì ń tan ara rẹ̀ jẹ torí ẹ̀ kádàrà kò sí tó lè yí padà àfi àdúrà àti dáńtọ́ wà nù rẹ̀ mà ṣùgbọ́n àwọn ọmọ abẹ́ lọ́n pé ìwọ lọ́n tó bá ti pa ìdá ń bẹ nínú tó kọ́ fún mi pa yí padà sí dáadáa bẹ́ẹ̀ láàmú ọlọ́run sì ti ṣe tán láti gbọ́ àdúrà rẹ̀ ọlọ́run ṣe tán láti gba àdúrà rẹ̀ torí de eléyìí ọlọ́run nìkan máa bẹ̀. nígbà míì tí a bá bímọ nínú àṣà àti sí àwọn yorùbá wọn làwọn lọ wo àfẹsẹ̀dáyé ọmọ láti wo bóòlù ọmọ yìí wáyé sólókìkí ọmọ ni àbí báwo wọn wà á lọ nígbà tí wọn bá lọ sí eléyìí lọ́pọ̀lọpọ̀ gbà wọn lè pa àwọn rí ní tí wọn ò rí wọn kọ àwọn rí pé olókìkí ọmọ ni gbogbo èèyàn náà ló lókìkí òkìkí rẹ lè já sí pé èèyàn ńlá ni ó sì lè lókìkí pé èèyàn yẹpẹrẹ ni wọ́n mọ̀ wá tẹ́ra wọn jẹ́ wọ́n làwọn ti rí pé lókìkí ọmọ ni nígbà tó ti wájú lókìkí ọmọ yìí báyìí àwọn nídìí láti ṣe tutù ká àwọn nídìí láti ṣe kíní kankan nítorí kọ́mọ yẹn kọ́mọ bàjẹ́ yìí pé yọ padà wá lọ dẹni tí àwọn kan tún ṣe ń kà àwọn kan tún ṣe ń kíní látàrí pé wọ́n lọ ṣe wọ́n lọ ṣe ìyàwó yìí wọn lọ wo pé àtẹ̀sẹ̀já yọ ọmọ ẹni mẹ́yọ̀ ọtẹ ló máa ń ṣẹlẹ̀ láàrin agboolé nígbà tó ṣe pé bàbá tó bímọ ọmọ nìkan ló bí ìyàwó tó bímọ kọ ní ọkọ rẹ̀ nígbà wá ọmọ ni gbogbo ayé ó sì mà nípa rẹ̀ kò síbi tí wọn ò ti ní nípa rẹ̀ ṣé àwọn ìyá yòókù táwọn náà bímọ tí wọn ò kọ́ ọmọ tí wọ́n lókìkí irú rẹ̀ ṣé àwọn wàá dunnú tí ò ní jẹ́rìn yanjú sẹ́yìn wọn lè dénú sọmọ ìgbà ebi gbogbo ọ̀nà títí ó ti bàjẹ́ tí ó ta tí ó dàrú tí ó bàjẹ́ ni làwọn ọmọ wá fún látàrí bá àgbà kádàrà gbọ́ náà ni ẹni tó bá gba gbọ́ ẹni tẹ́ lọ bá pé kọ́ bá yín wo kádàrà o kí ló ń mọ̀ sí ń jẹ́ kádàrà gánà rí níbo wà wà sì o lè lọ tuntun ẹ̀rí pé yorùbá ọmọ sọ̀rọ̀ kan wọn làwọn ọmọ fi tó lórí gbé yẹn rí àwọn náà bá lọ yẹn ta wọn orí wo gan ni wọ́n yàn nínú àṣà yorùbá orí gan láwọn yàn yàn ọ̀dájú pò ní kádàrà o ẹ̀hẹ́n torí pé orí ó súnmọ́ kọjá pé òòsà kan lọ́dọ̀ yorùbá orí kádàrà ọlọ́run bá ló máa ń kọ́ fún kan ló máa ń kọ́ fún tọ́lọ̀ ń bá kọ fún kálukú náà ni ó rí torí ẹ àwọn ní kó bá fẹ́ lówó wọ́n béèrè orí rẹ tó bá fẹ́ lọ́lá béèrè orí tó bá déèyàn pàtàkì béèrè lọ́dọ̀ orí rẹ orí wo sórí tó wà lọ́rùn wa náà láàmú abiléèrè sórí tó wà wa náà láàmú ni kádàrà ti síwájú kádàrà ti àkọọ́lẹ̀ ọlọ́run ọba lélẹ̀ yìí tó sì wọ ọlọ́run ọba lọ́lọ́run ọba sí i. àmọ́ ike nínú àṣà yorùbá tẹnìkan bá fi lè lọ lówó nínú ẹni méjì tí wọ́n jọ ń ṣòwò orí ti kan tẹnìkan bá ga jọ ẹnìkejì lọ ìgbàgbọ́ yorùbá ni pé ẹni tó lówó yẹn ọ̀sàdédé lówó torí pé àwọn ọba kádàrá gbọ́ wọ́n mọ̀ wò pé ẹni tó lówó yẹn ń lo ìràwọ̀ àwọn ni ìràwọ̀ tàwọn ló ń lò lòún ṣe lówó làwọn ò ṣe ní wọ́n mọ̀ wá lépa rẹ̀ láì dáa wọ́n máa wọ́nà bí kọ́bàjẹ́ kọ́bàjẹ́ fún kọ́dà láàrin ọkọ àti ìyàwó àwọn fámìlì ìyàwó wọ́n lè máa rọ wọ́n lè máa rọ àwọn ọmọ wọn ní gbólórí sí àwọn ọkọ wọn ike lásán lọ ń lówó ni ìwọ́n kàn wà ńlẹ̀ lásán ìyàjọ́ jẹ́ ọkú lọ ń jẹ ó ti forí rẹ̀ gbá pààrọ̀ ó lù ọ́ ni subhanallah wọ́n bá dalẹ̀ àbùn wọ́n bá dàrú wọ́n bá dàwó yọba di ipò obìnrin náà òun náà bá di pé ń sá sọ́tún ń sá sósì ìjẹba ti gbọdọdọ tẹba gbé babaláwo bá yín sáǹpù nígbà tó babaláwo tó sọ pé à ah, ọ̀rọ̀ mi ò o torí kọkọ mi kémi ò tó kóhun tó di pé bẹ̀rẹ̀ sí ní nájà ti nájà ti pẹ́ ṣùgbọ́n nǹkan ni lówó ni lówó ni èmi ti sọ ní babaláwo sọ fún ẹ òun sọ pé àá ó ti hàn sí wa ńlò ràwọ̀ rẹ ni tó bá ti lè kí afẹ́nìkan tó ní lọ síwájú fẹ́nìkejì ò ní lọ síwájú wọ́n máa lépa rẹ̀ láì dáa ni torí gbàgbọ́ tiwọn ni pé oní ti ń kọ́ òun ló ń lo ló ń lo sáà tàwọn sáà tàwọn ti ń lò yẹn ìlójókòó ní lọ síwájú àṣọ kókò sáwọn ọ̀daràn náà àṣọ kókò sáwọn ọ̀daràn tí ìfẹ́kọ́ da fọ́mọlàkejì ń tiẹ̀ náà àzọ púpọ̀ sọ àwọn ọ̀daràn tí gbégi dínà lọ síwájú ọmọlàkejì o ṣùgbọ́n táwọn à ń sọ ni pé gbogbo ìyówù ó lè máa ṣẹlẹ̀ síyàn gbogbo yòówù èèyàn lè máa bá farafinra nínú ìgbésí ayé yìí àkọọ́lẹ̀ tọ́lọ́wọ́n bá ti síwájú ọlọ́wọ́n bá gàtayọ kí nǹkan kan máa ṣẹlẹ̀ nínú ìjọba rẹ̀ láì jẹ́ pọ́n mà nípa rẹ̀ torí ẹ̀ á rí i pé nínú ìgbésí ayé tiwa ìdí tiwa la fi pọ̀ nìyẹn tó fi jẹ́ pé wọ́n máa lépa ara wọn láti bàtà ara wọn jẹ́ ni wọ́n máa lépa ara wọn láti kó ìfàsẹ́yìn bára wọn nítorí pé wọn à ní ìgbàgbọ́ sí kádàrà wọn à ní ìgbàgbọ́ sí kádàrà ọmọ Yorùbá àwọn ọmọ yìí pé tá a bá ti tá a bá ti pàṣẹ tá a ti tètè jí dọ́jà ti rojú nídìí wa a ti san gbogbo ọ̀nà kátà a ti san gbogbo ọ̀nà kátà tọ́nà wọn bá bá kọ pé àbàtà àtà torí pé àtúnkálí a ti tètè jí dé sọ a ti wa a ti jókòó ti gbá wa ẹnì kan òsì wa anájà ká máa bú ẹnì kama wa ká máa sùn tètè sí so bọ́lọ̀ ń bá àti kó ń di nǹkan kan mọ́ ṣọ́ọ̀bù torí báwọn ọ̀gbá kádàrà gbọ́ tipátipá ni wọ́n fi wọ́n ń wọ́ oògùn abẹnú gbọ̀ngàn tí wọ́n fi pè yẹn wá rà ń tú láti bó ti ọlọ́run bí ọ̀tí ọlọ́run ọ̀ rà náà torí báwọn ọ̀gbá kádàrà gbọ́ tó ṣe jẹ́ pé bí wọ́n bá rí bẹ́ẹ̀ ó lè já sáwọ ṣọ́ọ̀bù tiẹ̀ náà tó di nǹkan mọ́ bẹ́ẹ̀ bó ti dé mókè tó rí nǹkan mọ́ bẹ́ẹ̀ bó ti dé mọ́ bẹ́ẹ̀ tó rí mọ́ bẹ́ẹ̀ tó àwọn nǹkan ṣọ́ọ̀bù torí pé wọn ọ̀gbá kádàrà gbọ́ ni àwọn ọ̀gbá kádàrà gbọ́ ìdí ìnù tó fi jẹ́ pé nínú àgbà kádàrà gbọ́ ó ti di oògùn mọ́ ṣọ́ọ̀bù ó ti rí oògùn mọ́ ṣọ́ọ̀bù nítorí ó ń fọ ṣọ́ọ̀bù àbẹ́ẹ̀ rí nǹkan bá fọ lẹ́yìn rẹ̀ yóò tún wá tó gbá ka títí torí gbá gbọ́ ó ti tó gbá sí ẹnu ọ̀nà ka ní torí kó lè jẹ́ kó wọ́n kọ̀kọ́ rí eléyìí ti fi mọ́tò wọn mọ́tò wọnú ọlọ́pàá yẹn nígbà bá ti tó gbá títí dẹnu ọ̀nà táwọn èèyàn ọ̀rọ̀ náà gbà má sọ eléyìí ń tọ́ka sí pé àwọn èèyàn gba kádàrà gbọ́ ni nínú gbígba kádàrà gbọ́ nínú tó lè ràn wá lọ kádàrà gbọ́ ni pé àwọn ẹni tó bá dáwọn mọ̀ nípa ẹ̀sìn káwọn gangan fúnra ara wọn gba kádàrà gbọ́ ọ̀pọ̀ àìmọye àwọn ẹni tó ń pè àwọn gba kádàrà gbọ́ náà ní bá wọn sóògùn náà ní bá wọn dì àwọn náà ni wọn dákẹ́ bẹ́ẹ̀ láàrin ọgbọ dákẹ́ jókòó kádàrá àti ni wọ́n jókòó sí jókòó sí àwọn mọ orúkọ kádàrá lọ tú kádàrá àwọn mọ ní ìsìn fúnra ara sí mélòó lẹ ti rí yípadà náà sí tó fi wá jẹ pé mọ̀ tú àwọn èèyàn jẹ ṣé n ta ìjogún fi wa gbogbo dáadáa ló fi wa ẹja jẹ ẹni tó ṣe pé yóò ní ìgbàgbọ́ òdodo sọ́lọ̀ yóò sì ní ìgbàgbọ́ òdodo sí gbogbo níta gbọ́dọ̀ ní ìgbàgbọ́ òdodo sí nítorí pé ó wù ẹni tí mo bá kú tí mo ṣalábàápàdé ọlọ́run ọlọ́run wọn ṣàánú mi ó jẹ́ kí n rọ́nà gbà ó sì dá mi lójú pé n tó wù wọ́n náà ọ̀fẹ́ rọ́nà gbà ọ̀fẹ́ rọ́nà lọ ẹja bọ́lọ̀ wọn wa dúró ẹja bọ́lọ̀ wọn wa dúró torí pé nínú bíbá dúró ìbẹ̀lọ̀ náà wà lọ́pọ̀lọpọ̀ gbà

ẹni tó bá kọ̀ láti gba kádàrà gbọ́ kò lè jẹ́ mùsùlùmí abdullahi ibn umar radiyallahu anhuma àwọn kan wá bá wọn ní àdánwò kan ti ṣẹlẹ̀ o àdánwò kan ti ṣẹlẹ̀ ní al-Iraq àwọn kan ti yọjú ń bẹ̀ tí wọ́n sọ yìí pé kò sí kádàrà al-amru unf gbogbo ti ń ṣẹlẹ̀ ó tuntun sọlọ lẹ́nu wọn báyìí ní ibn umar lónìí ẹ sọ fún wa wípé. ابن عمر بريء منهم وهم براءاه من ابن عمر حتى يؤمنوا بالقدر قسنتك ابن عمر بلوا كيف سجتا هنا مقام سيقول ابن عمر تبقي باتوا باتي بكذا ربو lópin ìgbà tí ti gbà kádàrà bọ torí mo gbọ́ tí bàbá mi tó ń sọ nípa àgbà táwọn wà lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam lọ́jọ́ kan إنه بيري تما ليك عتلاط عن النبي وني أخبرني عن الإيمان فمن يرو نفع وجوده قال الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره إيمان يقبله ما بقوا أتعامل ملائكة أتعامل سرار أتشي أعوان kò sì ní ìgbàgbọ́ òdodo sọ́jọ́ kan kò sì ní ìgbàgbọ́ òdodo sákọsílẹ̀ dáadáa dáadáa rẹ̀ eléyìí là ń pè ní ìgbàgbọ́ òdodo àfi ká gba kádàrà gbọ́ tí ọba ti lè gbẹ̀yìn nínú ọ̀rọ̀ èèyàn èèyàn ò lè jẹ́ni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ tó bá ti gbẹ̀yìn nínú ọ̀rọ̀ èèyàn èèyàn ò lè jẹ́ni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ ọlọ́wọ́ bá ti ṣe dáadáa fẹ́nìkan ọlọ́ọ̀ni kọ́ ga inú ń bí ọ tó ń bínú sí kádàrà ọlọ́ọ̀ni kẹ́nìkan nílọ síwájú ọkàn tiẹ̀ ń gbọgbẹ́ tó nígbàgbọ́ sí kádàrá ni ọmọ kékeré náà tó dáa ọlọ́run lọ́kọ́ ètò ti kú díẹ̀ káàtó ní ọ̀rọ̀ kálukú ọlọ́run náà lọ́kọ́ àkọọ́lẹ̀ ọlọ́run ṣe bínú sí ìtẹ́wọ́gbà kádàrá ibẹ̀ lọ́nà wà. alhamdulilayi rabbil alamin adúpẹ́ fún ọlọ́run ọba lẹ́yìn wàgbà náà adúpẹ́ ní ọ̀dọ̀ wọn olùmọ̀ wa kí ọlọ́run kí ó bá wa san wọ́n ní ẹ̀sùn olóore láyé àti ní ọ̀la àlìkè ọmọ a rí pé ọ̀rọ̀ náà wọ́n ti ń bá wa sọ látàárọ̀ ní nípa àlùkọ́dàrú tí a ń pè ní kádàrá a sì rí pé ẹnìkọ̀ọ̀kan ó rí pé ọ̀rọ̀ ta lẹ́yìn ọkọjá bẹ́ẹ̀ àfi ká fi sùúrù ká fi gbà á ká lè bàjẹ́ ni tí ó rí dáadáa sí i torí pé tá a bá fi sùúrù gbà á ó súnmọ́ kára wa mọ́ di gba òdodo òdodo ọ̀rọ̀ sì ní yorùbá ní pé bí iná ní mọ́ rí lára àfi kéèyàn fi sùúrù kéèyàn fi gbà á a rí pé òdodo ọ̀rọ̀ náà wọ́n bá wa sọ yẹn tó alhamdulillah gẹ́gẹ́ bí bẹ̀rẹ̀ tí ó wà níwájú wa wọ́n sọ yí pé ṣé nǹkan kan wà tó jẹ́ wípé tòyìn fi lè yí kádàrà ẹnìkíní padà fún ẹnìkejì bóyá bíi táyé àti kẹ́hìndé kan gbé kádàrà kẹ́hìndé fún táyé. alhamdulilayi eléyìí ń bẹ nínú nǹkan táwọn èèyàn máa ń sọ tí yóò sì ti di bárakú lọ́dọ̀ tiwọn àwọn gbàgbọ́ pé wọ́n lè gbé kádàrà ẹnìkan fẹ́nìkan eléyìí ò lè ṣe sí lábẹ́ òfin ọlọ́run ọba wa kò lè ṣe sí rárá ni torí pé ntọ́lọ́nkọ fẹ́nìkan àkọ́kọ́ kọ̀ hàn sẹ́lómi à ń bọ̀sibọ̀si pa wá sọ pé àgbẹ̀tẹ̀nìkan àgbẹ̀fẹ́ lómi ìkílẹ̀ ń pe kádàrà gánà rí kádàrà ni tọ́lọ̀ ń kọ́ tọ́jú nǹkan àṣírí tó ti pé nìkan ò lè ríran rí ẹnìkan ò lè má àfọlọ́wọn bá tọkọ ìdí ni tó fi jẹ́ pé kò sọ́nà àbáyọ fẹ́ni kankan nípa ọ̀rọ̀ kádàrà ju ká máa ṣàdúrà lọ àdúrà òǹlọ́lọ́wọ́n bó fi yí kádàrà tí ọ̀bà dá padà sí ìtọ́dà àdúrà tá à ń sìn wíyì báyìí òun náà ni kéèyàn máa bẹ lọ́n tọkàntọkàn bí nǹkan kan bá ń bẹ nínú tó ti kọ́ fún mi tọ́jú ẹni tí ọ̀dà ọlọ́mọba yí padà sí dáadáa àmọ́ kí wọ́n á lọ síbì kan wọ́n rí kíkádà rẹ nìkan ọ̀gá tẹnìkan kú díẹ̀ káàtó ẹni títí ẹ wá kú díẹ̀ káàtó ọ wá ní kí wọ́n gbé tọ̀rí òun fọ̀ wọ́n gbé tòun fọ́rí òun nínú tí Yorùbá máa sọnù tó sì jẹ́ pé orí rẹ̀ náà ní ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ nù wọn wà ṣùgbọ́n lábẹ́ òfin tọ́lọ́wọ́n bá wa kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ ẹnìkan ò lè gbá tẹnìkan ẹnìkan ò sì lè yí tẹnìkan padà alhamdulilah ìbéèrè ẹlẹ́kejì wọ́n ní kí ni àjọṣepọ̀ tó wà láàrin ojú àti kádàrá bí àpèjúwe àwọn ẹlẹ́sọ pé ah, nígbà tó wò mí ó sì fojú yí kádàrá rẹ padà kí ni àjọṣepọ̀ tó wà láàrin. àkọ́kọ́ wọn lè fojú yí kádàrá padà ojú náà ń bẹ lára ń tọ́lọ́ ti kádàrá torí pé ojú wọn máa fi bà nǹkan jẹ́ anábì sallallahu alaihi wa sallam ó ní tó bá pé nǹkan kan yára ju kádàrá lọ ni kò bá jójú tó bá pé nǹkan kan lè yára ju kádàrà lọ ó túmọ̀ sí pé kò lè yára tó kádàrà á ń bọ̀sibọ́sí pé yọ yára jù lọ torí rẹ̀ wọ́n fojú ba nǹkan jẹ́ ara kádàrà náà ni torí ẹ̀ wọ́n náà kíyè sára o ó lè jẹ́ pé nǹkan bẹ lójú rẹ̀ o ó lè jẹ́ pé nǹkan bẹ lójú rẹ̀ ẹni tí nǹkan bá ti ń bẹ lójú rẹ̀ ó lè ba nǹkan ní nǹkan jẹ́ ẹni tó sì di ojúkójú òun náà ní ìlara ẹni tí ìlara bá ti ń bẹ fún ìlara ọ̀pọ̀ lára rẹ̀ débi pé yóò tó bá rí nítorí dáa ó lè fojú bàjẹ́ so ojúkójú àtàrà àlára ló ti máa ń wáyé ojúkójú wọn á sì lè fi gbẹ̀mí èèyàn dà wọn lè fojúkójú gbẹ̀mí èèyàn ìsìláàmù sì mú ọ̀nà tá a lè gbà wá láti fi ṣoògùn ojúkójú òun náà ní pé tá a bá mọ̀ pé lágbádá ló fojúkójú bá ti jẹ́ bí kó fojúkójú wò kó sì dàkú á sọ fún nítàn wípé lọ wẹ̀ á gbé báàfù sí nísàlẹ̀ kó dàmí sí gbogbo ara rẹ̀ omi tó bá kàn lára yẹn tó dà sínú báfù yẹn á dà sẹ́ni tó dákú yẹn lára tàbá ti dà sí lára onítọ̀ wọn gàjì eléyìí ṣẹlẹ̀ láyé ànábì Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bó ṣe wá nínú àyà tó lọ́n sọ pé wa iyyakadu alladhina kafaru la yuzliqunaka bi absarihim lamma sami'u adh-dhikra wa yaquluna innahu la majnun so eléyìí nínú tafsir àyà yẹn àwọn olùmọ̀sálàyé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn àti ní tànàbí sallallahu alaihi wasallam tó ní kí wọ́n ṣe sí. alhamdulilayi rabbil alamin nítorí àsìkò wa níbi jẹ́ kí wọ́n àǹfààní ká gbọ́ jù báyìí lọ ọ̀rọ̀ náà wọ́n ti bá wa sọ. bákan náà wọ́n ní pé tó bá jẹ́ pé a bá rí oṣù ní alẹ́ yìí àjẹpé ọlọ́jẹ ọjọ́ ìtúnu ọdún tí wọn bá wá rí oṣù àjẹpé ọlọ́jẹ ọgbọ̀njọ́ nínú oṣù Ramadan tí ọ̀tún lọ́jẹ ọjọ́ ọdún kápọ́lọ́ bá wákàrà pé kí arósù lálẹ́ yìí àjẹ́ pé ètò yín ètò àhúdànù àbúṣọrọ̀ yóò jẹ́ nǹkan tí yóò máa wáyé ní ọ̀sọ̀ọ̀sẹ̀ láti ẹ̀yìn ọdún lọ ìjọ tí ó wà jẹ́ àmọ̀gbọ́ lórí afẹ́fẹ́ àti àsìkò tí ó bá máa jẹ́ àmọ̀gbọ́ lórí afẹ́fẹ́ bákan náà àwọn àràkọ́ọ̀tì àwọn ìdánilẹ́kọ̀ọ́ tá a ṣàlàyé fúnra wa yóò máa wáyé ní jojoojúmọ́ láti ẹ̀yìn rọ̀mọ́dọ̀n lọ kọ́lọ́ba tí ó ṣe ní ìrọ̀rùn fún ẹnì wa a sì rí pé ètò yìí ètò wahudan wà búṣọrọ lè ti máa ń wáyé lóṣooṣù òun sì wà ń bẹ̀rẹ̀ ní sátidé àkọ́kọ́ ní gbogbo oṣooṣù náà ni máa ń wáyé tó jẹ́ pé torí rédíò náà kò ní dúró wọn lọ́sọ̀ọ̀sẹ̀ kọ́lọ̀ bó ṣe ní ìrọ̀rùn fún ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ̀ jẹ́ kí á rí àwọn olùmọ̀ wa pẹ́ kí wọ́n bàbá wa tẹ̀síwájú lórí ọ̀rọ̀ náà látàrí dáadáa ẹ